The sun will rise, the moon will show. Kí la fẹ́ bọ́ lọ́rùn It doesn't matter what I see. I will rise and chase my dream. Irú alone ni kò sí. At the end of victory, that's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé

fẹ́ ṣe. mo fẹ́ fọ gúgúrú ni. ẹ fẹ́ fọ gúgúrú. gúgúrú mo jẹ fẹ́. Hmm. ẹ wo nǹkan tèmi mọ̀ ni pé wọn ò bí yín da kó mi kọ́lẹ̀ ń bẹ̀ yẹn. wọn bí mi dáa kó mi dáa ọba àmọ́ tiẹ̀ ti sọ pé wọn ò bí mi dáa ọba ti sọ pé tó mi bá dáa lẹ̀ kì í mọ̀ wá fẹnu mi lani. ẹ fa wọn yín la ni bẹ́ẹ̀ bá ti ń fa wọn yín la kẹ́ ẹ máa forí yín ko ẹ dákun ojúlé mélòó gan-an lẹ gbà iná tẹ́ ẹ wá ń da gbogbo ara nú ilé láàmú ìyá adémọlá fìlẹ́ńgé fìlẹ́ńgé yín pọ̀ bí fìlẹ́ńgé yín náà tiẹ̀ ti wá ń pọ̀ tó náà kí ni láríjà tẹ̀ jẹ́ kí ni yín. Hmm. <laughs> n tẹ́mi mọ̀ ni pé tó bá ti bí yín dà ẹ jẹ́ erí kómi kọ̀ọ̀kan lẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ bá ti fọwọ́ yín kó tán ẹ tún fọpọlọ yín kó. ẹgbẹ́ tó yín sọ ẹgbẹ́ tó yín sọ bá ti máa wíru tí wọ́n máa wíru nìyẹn hmm. ìwà fún yín kí wọ́n máa ní kí wọ́n máa fẹ́ nìyẹn. èmi èmi èmi mo ti sọ ti tèmi o àní ẹjẹ́ erin kó mi kánlẹ̀ ẹjẹ́ erin kó mi kánlẹ̀ níwọ̀n gbàgbà tó jẹ́ yí pé ọkọ mi akeemu baba Adémọ́lá òun ní chief tenant inú ilé yìí ẹ jẹ́ n rí kómi kankan lẹ̀ ẹ wò ẹ gbà ẹ jẹ́ <laughs> ẹ mọ̀ pé ẹni tí òsì bá ti bá mulẹ̀ bí ẹ̀gbẹ́ sùn ní ẹ máa fòye dálọ́lá. Hmm. <laughs> ẹ ẹ mọ̀ pé pàtẹ́ ti pẹ́ nu ilé tẹ́ ẹ̀rọ owó gba lémi ní fi ní fi jẹ síftanẹ̀tì etí etí wèrè ti sórí rẹ̀ ní ẹ máa ní ẹ máa tẹ̀wù nǹkan bá fún nígbà tẹ́ ẹ̀rọ owó gba lé tí yà ń jẹ yín mélòó kẹ gbogbo ara yín iná kí wọ́n máa fi ìjòyè síftanẹ̀tì. ẹ jọ yín kọ nígbà tí ẹ pàtàkì bẹ́ẹ̀ bá pàtàkì ni wọ́n fi ìjòyè síftanẹ̀tì ẹ wo àdúrà kan ló jẹ́ kẹ́ ẹ máa ṣe ipe kọ́lọ́wọ́n bá rántí yín nígbà tó ṣe yín pé tọ́nà sọ́bẹ̀ ni wọ́n máa fi wá yín kọ́ tó rí yín níbi tẹ́ ẹ jókòó sí wọn ò lè tètè ríran rí yín òpó náà gbàlagbà láì dúró bẹ́ẹ̀ bá ṣe kí ni bọ́ ìgbà ojú yín. ìyá adébọlá ó ti wá tó gẹ́ẹ́ láàárọ̀ mo ti ní ìrìnbọn ọjà tẹ́lẹ̀ ṣùgbọ́n tó sọ yìí tinubu bá bí mi jọ kí lè ṣe ìpa òní kò báyìí ìwà sọmọlẹ̀ èmi. ó dẹ̀ tùkà tó eh, fọ yẹkẹyẹkẹ. èmi. Eh, ó tuka, wọ́n bí yín da. baba ni mo la. kí lè rẹ̀ sí. ìfọ̀mọ́lẹ̀ ni tí ìfọ̀mọ́lẹ̀ tó tùkà bí ẹyin. ẹ fọ̀mọ́lẹ̀. ẹ fọ ìyàwó mi. ẹ bá ti di ìfọ̀mọ́lẹ̀ gẹ́gẹ́ sọ̀kò tí mo mi bí ẹ ẹ ṣe bẹ́ẹ̀ yọ mi èmi ló ti fẹ́ fọ́ yìí ìbò ni olùkọ́. ẹ ó sì tún ẹ tún tún sọ lẹ́nu títí yín báyìí. kí ni ilé sọ akékaka lèmi lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bá bọ́ ọlọ́rọ̀ ṣe bí ọ̀gá bá súnmọ́ mi tínú ti bí mi ìyàwó rẹ̀ ti jẹ́ kí ló bí mi ìfọ̀ ọ̀gá mọ́lẹ̀ tí ó kàn wọ́n wọ́n. lásán lọ́sẹ̀ mímọ kúrú ni. so ti mo jẹ̀dí lọ́dọ̀ ìyá ni. jẹ̀dí ìwọ ni tọ́ bá súnmọ́ mi mo lọ wá ní jẹ́bẹ̀ tọ́ bá ìwá ọba mi lé gidigbo sí sílẹ̀ kò mọ̀ mọ́ sọ́kọ̀ gidigba kò sílẹ̀ ah, kò ah Akimu look look up. ẹ bá ń gbọ́dọ̀ yìí o. yìí kẹ́ bá ń gbọ́dọ̀ yìí gbẹ́. ẹ bá ń gbọ́dọ̀ yìí gbẹ́ o. ẹ bá ń gbọ́dọ̀ yìí gbẹ́. òjò tó rọ̀ lànà yẹn. ilé ló ti wó lọ. jàǹbálà ìjùkú ìjùkú ìjùkú jàǹbálà. baálé ilé ti sùn lọ. jàǹbálà ìjùkú ìjùkú ìjùkú jàǹbálà. ìyálé ilé ti sùn lọ. jàǹbálà ìjùkú ìjùkú ìjùkú jàǹbálà. ẹni tí yóò pọn òní jẹ o. jàǹbálà ìjùkú ìjùkú ìjùkú jàǹbálà. ẹni tí yóò pọn òní mu. jàǹbálà ìjùkú ìjùkú ìjùkú jàǹbálà. ẹ bá mi sọ fọmọdé ilé o. jàǹbálà ìjùkú ìjùkú ìjùkú jàǹbálà. kẹsàn-án fẹ́ràn òun náà. ẹni tí ò gbómi yìí o. jàǹbálà ìjòkó ìjòkó ìjòkó jàǹbálà. òun ni ó fọṣọ ilé o. jàǹbálà ìjòkó ìjòkó ìjòkó jàǹbálà. ẹni tí ò gbómi yìí o. jàǹbálà ìjòkó ìjòkó ìjòkó jàǹbálà. òun ni ó fọṣọ ilé o. jàǹbálà ìjòkó ìjòkó ìjòkó jàǹbálà. òun ni ó rò gbogbo jàǹbálà ìjòkó ìjòkó ìjòkó jàǹbálà. ẹ bá ń gbọ́dọ̀ yí pẹ́. jàǹbálà ìjòkó ìjòkó ìjòkó jàǹbálà. ẹ bá ń g jambala. Òkòtó òkòtó. Ee eh, oya olówó ìdán lọ́wọ́ wa. Ah! Ọ̀gbẹ́ni wọn náà gbéra díẹ̀ wà náà wà nù wà nù wà nù. Ah! Ọ̀gbẹ́ni bàbá yìí ti wọlé dé bàbá yìí ti wọlé dé. Jọmọ. Ó kù sí wàhálà ẹ̀rẹ́dà ó tó lò ó ṣe ń gbọ̀n gbọ̀n. ọ̀gbẹ́ni dákẹ́nu ẹ̀ student wàá má sàsẹ́yìn kí ló ṣẹlẹ̀ mo mọ̀ kó mọ̀ play bọ̀ mo ṣe ń wọ wúẹ̀ yìí mo rí pọ́ ọmọ science tó lè tẹ wọlé. àti àjọ àti àjọ ẹ gbà kó bá mi dà èmi mo lówó mi. àlàyé olóhùn ò mọ play kí pa ẹ táìmù lọ ṣe tuntun olówó figure na you be correct guy science student you go do am like this wàá pò pọ̀ wàá dẹ̀ ọmọ forget art class or commercial or art abeg do am like that ẹ ṣe kí àjọ ẹ ṣe mí. ẹ má kó láyà jẹ náà. ṣe mí náà ọ̀tẹ́ni wẹ́ẹ́ sọ. a kó láyà jẹ náà student. six six wow ọmọ mi agbaye. ẹ sọ́ra ilé àfẹ́ o. ẹ sọ́ra ilé àfẹ́ o. owó mi ti padà wá má lọ bọ́ lọ́wọ́ má lọ kọ́ owó sí bọ́ lọ́wọ́ má lọ bọ́ wẹ́ náà ẹ yóò fọkàn ẹ bá a lọ ti wà fún ẹ. ilé mi ìfẹ́ yẹn fún ẹ o mi ìfẹ́ yẹn báwo ah, ah, kí ló bẹ ṣẹlẹ̀. àti ah, wọ́n sùn ni má lọ bala kan níjọ látọ̀jú. ẹ kà ẹ ẹ káàárọ̀. ẹjọ́ máa Sànmí ni mo béèrè. Sànmí. yes sure. um, <coughs> so ẹ máa gba ọ̀nà yìí. okay. straight down. Uh-huh. then second door to your left. okay. then first door by your right. by my right like yes. this left then the, right. right. okay thank you. you're welcome. Sànmí. So, I'd like to meet this guy though. <laughs> wow, wow. Impressive. I'm so glad you like it. Who no like better thing? <laughs> so uh, once that all these things are put into place, mm. I am sure that the project will be very easy to execute, mm -hmm. and um, it will be a walk in the park. Eshigoni, like you've given us value for our money. Mm -hmm. Thank you so much. You're welcome. <laughs> so, what next? uh, from my own end, iṣẹ́ ti eh, mm. Luku. <laughs> Okay. How do you mean? Hope you wouldn't mind if I take you out for a lunch. No, no. Eh. Bills on me. <sighs> <sighs> <sighs> <laughs> thank you. lẹ́yìn iṣẹ́ ẹ máa gbà pé pàdé èèyàn kò yé yín gbogbo tó wà lákòóyìn pátápátá èmi tí máa jẹ ni kẹ́ lọ gba gbọ́múlé láńtà màá gbà tán lọ́wọ́ yín another round wọ́n wọ́n kẹ́ àbí ṣé wọ́n wọ́n kẹ́ ẹ̀yà ọ̀yà ọ̀yà on board on board ọmọ mi bá ti rí ẹrú máa dùn ní. ẹ wá ọwọ́ tèmi ò pé o ẹ wé kò pé. ẹ lọ tó lọ tó. ọmọ náà filẹ filẹ filẹ filẹ lọ ṣeré lọ ṣeré lọ. kò sílẹ̀ kò sílẹ̀. báwo. tó bá jẹ màá fún ẹ ní balance owó ẹ promise mo dẹ̀ mọ̀ pé ọmọ mi ló máa score nínú bọ́ọ̀lù ó yá mẹ́kùn náà play abẹ́ abẹ́ májà pẹ́ lórí ẹ̀ májà pẹ́ ń bẹ̀ báwo bàbá wo ìwọ ló máa play now mo ti ń play látàárọ̀. ṣé o mọ ọmọ ni ọ̀gbẹ́ni gba kí lọ́wọ́ mi jọ. atẹ́gùn ti ń fẹ́ sí i náà. gbàjọ wọn náà play now. jẹun ló lọ fún yín ó yá ẹ lọ wò wá òun nìyẹn. Ah. ó tọ́ sí ògbẹ́ náà ni ṣeré lọ ó yá ó yá ṣe mí. ṣẹdá ó ṣe ní. túwà àfihàn dẹ ẹ mọ ń tẹ wọn ẹ fẹ́ kú kí yàn ta. ó ṣe <laughs> three five. àmọ́ kí ah, wọ́n lẹ̀ ṣé eh, tí n bá jẹ kò yé yín bàbá yín wo omi tó tutù dáadáa ẹyọ kan péré ni o nàgò kan dùn kí ni nàgò ṣẹ́ra igun kọ̀ọ̀kan lè máa mú igun yòókù ẹ fọwọ́ fà ọyọ ọmọ ológun lámì dà mi ní wá etí ṣé kí ni ẹ fún ọjọ́ bá mi wá fún ọjọ́ jẹ́ kó zàzú òkò tó àzẹ̀. kpoo i no go reach ah, ah, ah, you trust me na i no go reach you but na 50 50 i no go reach you now i wan progress for you you no get am eh na wetin dey na no dey shake am no dey carry that poor hand dey shake am oya na oya oya another hand na ijeka lo owó nsọ owó tí wọn tẹ̀lé ti o two fifty two àlọ́ ti jẹ yẹn. money dey your hand na etu aka na aka ìjẹun na owó wà alaye ah, pọ̀ pọ̀ pọ̀ mi ò lè play mọ́ mi lè play mọ́ o ti No, ló lè lè. ẹ̀gbọ́n lè lọ́wọ́ lọ kó lè fi play náà. ló lè lè ẹni bọ́ chain mo gba adé collect chain o i go give na price ṣeré lọ́jọ́. ah kí ló ṣẹlẹ̀ ẹ má dá mi dànù ìwọ ló play mọ́ eléyìí lòun ò play mọ́ eléyìí lòun ò play mọ́ ẹ jọ ta ló wá fẹ́ play mọ́ ní day on ground àwọn. ẹni ni o làwọn yìí ti dé báyìí báyìí wá ara ẹ má kun ẹ má kun lórun ẹ má kun lórun ẹ fílẹ̀ jó lajú ni gbà wá wá ń kè lélẹ̀. wá wá níbo fọ́fọ́ bè fọ́fọ́ pa fọ́fọ́ pa. inú mi ò dùn sí bá a ṣe ń ṣe ní rehearsal group inú mi ò dùn sí wa rárá rárá like we are not doing fine we are not doing well we are doing very very bad because other groups are progressing àwa nìkan la ṣe wà ní the same spot the same thing tá a ṣe ní last week tá a ṣe ṣe ṣe ṣe ṣe tá a rí ṣe tán òun náà láti wá ní this week èyí sí láti wá tún ṣe. wá ó ní máa sọ sí wa ní ọ̀nà kí ló ṣẹlẹ̀ wẹ̀ ṣáà no be your fault táyà pé lọ́ọ̀tì máa apply for love fún mi ó ní máa sọ sọ abó ṣe hù ẹ̀ bá a sọ̀rọ̀ oúnjẹ bá a sọ̀rọ̀. calm down kò lè má bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ calm down now lórí kí ni lórí aza. ẹni sùúrù o ẹni calm down má bá mi bẹ́ o fílẹ̀ o Ah, ah, ìwọ kọ́ ló ṣe mistake náà ìwọ tọ́rọ̀ ti dà lẹ́nu ẹ̀ ṣé irú department wa ló yẹ kán fi wọ́ sí tó wáyé pé ti sọ ẹ́ sí one child department ìdánjú kí ni. ṣùgbọ́n ẹnu ẹ dún àbí ah, babe pẹ̀lẹ́ o big mummy ẹnu ẹ dún àbí. ṣé make we dey go house ṣé ká máa lọlé ó yá máa lọ ṣé wà tẹ̀ lọ́kọ ẹ. smalls kai o ti da ẹjẹ ká ṣe. o dẹ̀ bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ ṣé máa jẹ́ kí n sọ̀rọ̀ àbí ká máa lọlé ó yá ó yọ yá ìwọ náà tètè ẹ ká sáré ṣe. ẹ̀yin ò sọ kankan tí ń pọ̀ kò sí wàhálà ẹ jẹ́ ká nǹkan tá a ṣáà ṣe lénìí ibi tá a stop sí ní last week náà láti máa bẹ̀rẹ̀ orin yẹn la máa mú tí n bá dẹ̀ ti ń kọ ẹ máa máa kọ tẹ̀lé mi ṣe ti gbọ́ orin yẹn lọ báyìí pé ẹ ṣáà ti mọ bá ṣe ẹ ti ẹ ti ní knowledge of it tẹ́lẹ̀ so ẹ jẹ́ ká kọ round one pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ká ṣe fàgbà o let's go. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ hmm. ni ká ṣe fàgbà o. pàpẹ́ láyé bí a pẹ́ láyé àgbálẹ̀ kan ní àwẹ̀ o kórí ìyá mi gbé mi gòkè àgbà òkè. bàpẹ́ láyé bàbá pẹ́ ó lè kọ́ ni lálejò àgbà àgbà o. ẹ ṣáà débi àgbà tó wà ní ẹ̀ǹdì yẹn ẹ gẹ̀ẹ́tẹ̀ ṣé mọ̀ tó ṣẹlẹ̀ bóyá máa fix another day fún rí àzá ìgbà tí gbogbo wa bá máa fi máa wá tá a bá máa fi wá bíi fifty times a máa gẹ̀ẹ́tì ẹ̀ bí a kí gbogbo wa máa lọlé. Mr. Jide ẹ rọra o. Madam, ẹ̀yin náà ẹ ṣe pẹ̀lẹ́ o. Kò tẹ̀ bó ṣe ń bá àwọn sọ bó ṣe wù. Nonsense. Ọ̀rẹ́ mi à ń fa ìlà ẹ rí wọn. torí jíde yẹn mo ti ń sọ nǹkan tí màá dẹ̀ ṣe máa fẹjọ́ ẹ̀sùn hod. ti jíde lẹ báwo dẹ̀ ni gíga alẹ́. there is nothing much jare it is just strictly work mo fẹ́ lọ play níbí kan. ah small o dẹ̀ jẹ́ ń bá ẹ lọ kí n tẹ̀lé ẹ. Ah, ah kí ni mò ń ṣe ṣé mò ń ṣiṣẹ́ nígbà tí mo ṣe pé mò ń ṣe súnà màbí mò ń ṣe nǹkan dj mo fẹ́ lọ play níbì kan hmm. lálẹ́. ẹ ṣe bí tí wọn bá dẹ̀ ń play tó ń ṣiṣẹ́ ẹ lọ èmi á dẹ̀ jókòó síbi kan máa have fun máa máa ṣe fídíò. news news mi ò fẹ́ wàhálà ẹ o mo mọ̀ ẹ́ dáadáa o mo mọ̀ ẹ́ dáadáa i know there is nothing you are going to that place to do kò sí ìkọ̀kọ̀ tó fẹ́ lọ ṣe bẹ̀ ju pé o fẹ́ lọ create content o fẹ́ lọ yọnu sọ̀rọ̀ tí wọ́n pè é sí o fẹ́ lọ ya pictures o fẹ́ lọ i don't even want any of that. small wo mi wàhálà mi ò ní disturb ẹ. kí ni ìtumọ̀ yẹn what is that. wẹ́ẹ́ hàn kó lè bá mọ̀ pé mo serious kò ní sí any disturbance bí tó bá fi mí sí mo máa dúró sí. that doesn't determine your seriousness ìyẹn ò ní pé kí n trust ẹ pé. kódà ó dáa èmi rè ń wájú ẹ báyìí mi ò purọ́ mo serious now kí nǹkan ṣáà tiẹ̀ jókòó síbi kan kí n ṣe bó ṣe kí n ṣe fídíò fún Instagram story mi káwọn èèyàn tiẹ̀ mọ̀ pé mo jáde yẹ kémi náà tiẹ̀ ó mọ brand mi náà ẹ ò dẹ̀jọ́ ọ̀rẹ́ mi jọ àkúkú mẹyẹ tó ṣu ẹ bó dẹ ṣe máa ń tọ ọmọ mi kiri bó ṣe máa ń tọ ọmọ mi létí aṣọ kiri náà lélẹ̀ mm-hmm. mo máa bá lexi sọ̀rọ̀ nǹkan tó bá sọ ni ah. i'll speak with him. jọba fi ṣan bá sọ̀rọ̀ fi karamọ sí ọ kí ló mean by that. tó o bá fi karamọ sí ọ náà lè rí i pé ó yẹ kó o sọ pé kò mú mi dání òde jọ. kí n fi ṣan bá sọ̀rọ̀ nìkan tó parí ìlú yẹn. karamọ mo sọ pé kò fi sí i sọ̀rọ̀ ọmọ tí wọn náà bá fi ṣan sí pé ṣẹ́kọ́ rẹ̀ mi wá o náà lè sọ pé kó o mú mi dání bọ̀ tó o bá sọ bí kò fẹ́ kí n wá kò ní sọ pé kí n tẹ̀lé ẹ̀ ta ni mo fẹ́ máa bá waste karamọ́ mi láti bá mi lè máa waste karamọ́ mi máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ on a neutral ground pé o ṣe wàlẹ́ pọ̀ fẹ́ náà pọ̀ ṣáàjà lọ. do you want to go mà bò lọ. ṣé oṣù kọ́kọ́ fẹ́ délé àbí. rárá mo fẹ́ dé ṣọ́ọ̀bù. ibi tó bá ṣàtì lọ jẹ́ àjọ máa lọ. kí ló dé ṣé o jẹ́ handbag mi. Ah, wọ́n ló wá mọ̀ ọ́. sọ́ọ̀dì bá bí ẹ̀ kí owó tọ́wọ́ ẹ̀ máa lọ gbé yẹn wá owó tiẹ̀ nìyẹn. olè ó tiẹ̀ ti jẹ́ yín pa ṣá. Senior man, 4,000 man. Now 4K, eh, cool down, Bobo. Ore, newcomer. They just started. Láti go sí bóde àpàdé, òun ló máa kọ́kọ́ ta. Ẹ eh, á lọ gbà lọ́wọ́ ẹ, àwọn ilé ìlú wọ́n sí wọ̀. Ẹ ṣe kínní. Gbogbo tó wà lára wọn bọ́ sí wà lójú ọjọ́ orí lọ. Ọgbẹ́ni sì méjì. Èmi mo dára tí mo lè gbà lélẹ̀. Eh, Ọyọ ọmọ mi ọmọ ológo. Tájọ. Tíúdẹ̀. Tájà. Tá mi yóò kó Tá sí fún ọ gbogbo wèrè tó fi jẹrin látàárọ̀ náà rí five one ó yá ẹ lọ wò wá. Ah! <laughs> tiẹ̀ ti ta tiẹ̀ ta ìbọn bẹ́ wọn bẹ́ lọ ni mẹ́jọ mẹ́jọ mẹ́rin mẹ́rin ni o wọ̀ I no go look you now ìsàkú ẹ̀ mi ò ṣe ọ̀gá tí mo ń sàpàdàpà confam ó sì lè lọ sí lè lọ sí lè lọ àbúrò èlé máa ń pọ̀ sí lè lọ ọba òsèlè àbúrò èlé lánàá mú eré tó lọ ń pariwo. Òkòtó, òkòtó. mi ò lè mú mọ́ra mọ́ please forgive my manners. ah ó rẹwà gan-an ah! see how beautiful you are dark skin and your black skin is shining. thank you. you're welcome. you see uh, most of àwọn obìnrin tá à ń rí sí oh gbogbo wọn ti bóra tán pàápàá jùlọ àwọn tó bá ra ní influence and affluence ra ní báyìí if you see the way they look down on people òru àwọn èèyàn bíi tiwa báyìí àlélè you know <laughs> you looked at us together now having lunch. <laughs> you flatter me. oh mm, no no no no no no no it's not flattery To make me òótọ́ ni mò ń sọ it's not flattery look at you you're so beautiful intelligent smart you see look at your skin I want more à ń You want gbogbo wọn ti ṣàgbẹ̀lójú yòyò ni wọ́n but look at you when we see people like you you know it makes um, dark skin kó wúyàn you know you are the kind of people tí a need nínú society wa to make people feel confident and comfortable in their own skin. <laughs> ẹ wọ téèyàn bá ṣàmọbi tó ń lọ èèyàn àmọbi tó ti ń bọ̀. that is it. kékeré ni àwọn òbí mi ti fi òye ayé yé mi lóòótọ́ gbogbo nǹkan tí mo ní àti nǹkan tí mo jẹ́ gbogbo ẹ̀ ni mo ṣiṣẹ́ fún hmm. àmọ́ orí ọ̀fẹ́ náà ni mo rí gbà because àwọn èèyàn pọ̀ tájọ́ ń ṣe irú iṣẹ́ kan náà tó ti ń ṣe fún bíi ọgbọ̀n ọdún lé díẹ̀ and they have nothing to show for it. I started my business in my twenties, and I've been doing it for 15, 16 years now. And um, each time, Timber break record, or bóyá mo land major deal kankan èmi go máa mọ̀ pé work success ni and then I think people should stop judging others based on what they have rather you need to get to know them and you know relate with them based on who they are. Hmm, òótọ́ ló sọ Well, mm-hmm. you see for someone like me I do young girls fresh blood I don't do older women. Well, but you see, there's something different about you. Yeah. So, but your face has nothing to do with it because you're very young at heart. Very, very young at heart. So, I'll make an exception for that. You see, um, you're very, very young at heart. Very young at heart. So, I will, I will consider you know, you're, you're beautiful, smart, intelligent, and forget about the old face, you know. That's quite, um, <laughs> Waiter, give me the bill. Uh, sorry. Yeah. Give me the bill. And so, for ah, what have I said now? My friend, uh, ah! pick two, pick two. Sorry for me, pick two, pick two, sha. Ẹnu ló máa ń ní o lè nẹ́rọ àwa báyìí. Ọ̀rọ̀ ah, kò sí wàhálà ta. Lábẹ̀tẹ̀, ìyá fún mi képẹ̀. Képẹ̀ képẹ̀. Ah! Ọlọ́run yọ mi ṣe níní. Jẹ́nà Rákẹ́ ló rajà wa. Wèrè ni bọ̀bọ̀ yìí ṣá ah o sáré change game bàtà wà play ẹyin ẹ ẹ ṣe èyí kan yọ ní ọ tàti ẹ síbẹ̀ tàti ẹ síbẹ̀. kí ló ṣe bàbá ètò ń yọrin báyìí. Ah, ah. àbò fẹ́ kú ni ó ṣe máa sọ wá láyé nù sáré ní kí á sí bíbáyìí my friend kí ló ṣẹlẹ̀ òun náà ni mo fẹ́ sọ òdìrí dìrá ní kí ló ṣẹlẹ̀ níbo ah! ah! ni kí n gbé wọ níbo ni kí n gbé wọ. dododo ó wà láyé gangan kọ. Ah! òun náà ni mo fẹ́ sọ yìí nígbà tí mo sọ tí mo kú padà bàjẹ́ tí mo bá ní o. tiẹ̀ ta lẹ́yìn ọlọ́ o sọ wà láyé. mo o tèmi ti ta tèmi ti ta tèmi ti ta o fún èyí tí mo ń ṣe bí obìnrin wẹ́rẹ́ mo ti máa wẹ́rẹ́ lélẹ̀ inú kò lọ́pọlọ tẹ́lẹ̀ mo ti sọ fún ọ̀gá. tuwali baba tuwali baba bawa bawa tuwali baba gambo gambo. Oh. Ah, Swallow. Hold on. Ah, ah, ah, ah, ah, ah, ah. Wonderful. Nah, nah. Owó mi. Santereo. Oh. chamar. ayé kan ló the sun will rise the moon will show. kí la fẹ́ bọ́ lọ́rùn it doesn't matter what I see. I will rise and chase my dream. Irú Ọlọ́run ni kò sí. At the end of victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà olabi ò lọ bí òréré. Ayé told. One day the story will change, oh. Good things will come your way. Igba yi o lọ bi orere, ayé yìí bí o kò 멈춰 멈춰 어, у Christ. I pray, O oh Lord, that the gates of hell will not prevail over your church in the name of Jesus. In the name of Jesus, we pray that the seat of hell will not be in your church. In the name of Jesus, we uproot it by fire, by fire. In the name of Jesus, Father, we pray. I pray for the fellowship I pray, oh Lord, that the fire of your will will continue to burn in the name of Jesus. And Lord, I pray also for Brahaba Cook. I want him to be on fire for you the more. Father, oh Lord, I pray that your fire in him will burn, we burn, we burn. In the name of Jesus. And I pray for my roommate. Lord, I ask, oh Lord, that you have mercy upon her. In the name of Jesus, that you have mercy upon corner as you took mercy upon the prodigal son. Who is there? A mini comfort. God, I bind every spirit of, of distraction. All this distraction. And so, Lord, in the name of Jesus, I ask, oh Lord, that as Comfort! Kini ni gbogbo rubbish now? What's the meaning of all this rubbish now? kini go gbogbo eléyìí? Ṣé o gbọ́ bí mo ṣe ń kọ́lẹ̀kùn látàárọ̀? Kí ló dé kí kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan were you deaf ṣé tí ń dún ẹ̀gbà tí mò ń kọ́lẹ̀kùn ni you know I don't raise my voice mi ò kí ń pariwo o tún ti dé o cos bó ṣe máa ma ṣe devil in disguise nìyẹn o. ṣé time tó yẹ kí ìwọ máa rìn lélẹ̀ ṣé time tó yẹ kọ́ ọmọlúwàbí máa rìn lélẹ̀ ṣé mi ò kí ń bá ẹ sọ mi ò tí kí ń bá ẹ sọ. Oh, you are now my mother tó máa ń sọ fún mi táìmù tó yẹ kí n wọlé àbí ó mọ̀ pé mo máa lọ fún gig àbí ó mọ̀ time tó máa wọlé. ẹ ṣé táìmù tí wọn máa ń dé lélẹ̀ ṣé táìmù tó máa ń dé ọ̀nì norms lélẹ̀ ṣé kò kí n dé bíi five bíi six kó tó kó wọlé jọ nítorí ọlọ́ngbà tó wà ní five or six ni tó wọlé ṣé wọ́n lọ gbalẹ̀ fún mi ni àbí wọ́n ní pẹ́rẹ́ǹtì mi tó sọ má jẹ́ kí n fẹ́ kí ẹ o. Ah, ṣó yẹ kọ́ ọmọlúàbí máa rìn dé òru òótọ́ ọ̀rọ̀ tó bá wà nìkan tí n bá sọ fún ẹni kó má dì mú kó gbágbára lé i'm not here to fight mi ò bá ìjà kò sínú ìwà mi so mo kan tó ṣẹlẹ̀ ẹni tó bá ń bá ìfà wàhálà òun gangan ló ní problem ah. because i'm even so i'm so upset kò ṣe wẹ̀lú yẹ kí n máa bá fà wàhálà nírú ọjọ́ tèmi o problem ṣùgbọ́n má wọ̀rì èmi ni mo fà fún ẹ gbogbo rubbish yẹn ó dẹ̀ ní láti stop because mi ò kí ń pariwo ìwọ ló máa jẹ́ kí n pariwo èṣù ni disguise yẹn bó ṣe wọ ọkùnrin máa ọkùnrin máa ń ni because wọ́n máa jẹ́ kí n raise voice mi ọmọ gidi rẹ̀ ni mí wàá máa sọ mí dìdàkudà rubbish. may God have mercy upon you. àtiwọ́ náà. may God have mercy upon you. ẹlẹ́jọ́ oṣù. may God have mercy upon you. o jẹ́ tún wá ẹ̀ṣẹ̀ and give your life to Christ. wọ́n gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ kọ́ra kúrò wájú mi jọ ta lélẹ̀. fún mi ìwà òkè báyìí. Father, you are the God of mercy. You are a merciful God. Lord, I ask that as you had mercy on the prodigal child and as you abandon the 99 sheep that strayed, that, are with you, to look for that one that strayed, Father, I ask, O oh Lord, that you have mercy as you had mercy upon the prodigal child. Lord, I ask that you have mercy on all those who have strayed from you. Comfort! Assalamu alaikum. Alaikum salam. Ilé Yes. O ti múra tán àbí? Bẹ́ẹ̀ni ma. Gọ̀wọ́. Gbà. Ẹ ma. Oṣù ọmọ jẹ́jẹ́ o. Má bá yàn já o. Mo ti gbọ́ ma. Má bá yàn já and if there's anything. Hmm? Mo ti gbọ́ ma. Kò wú ọkọ mi. Èmi náà ti ṣetán. Ok, ó dáhùn ma. All right there. Ma já o. Mo ti gbọ́. Ọmọ ọlá ó dàbọ̀ ọkọ mi. jẹ̀mí ṣáàtì ẹ̀ nìwọ ọ̀dọ̀ mi ló yẹ kó wà you are supposed to be on my side. ẹ kú ó yẹ kẹ́ mọ̀ wípé ibi ìbàdàn mo ti ń gba sálárì tí mo fi ń rí oúnjẹ òòjọ́ mi ó yẹ kẹ́ mọ̀ ibi tí ilé áùtì mi máa wà. <laughs> ọ̀rọ̀ ẹ ti yé mi eh, mo fẹ́ wá rí ọ̀gá ẹ̀ I need to apologize. ọ̀gá ò sọ fún mi pé àwọn expect anybody. Oh, oh, tó sìn má ṣe báyìí fún mi náà jọ̀ọ́ at least kí n ṣàtẹ̀ make gbogbo ẹ̀ right náà ni jọ má bínú ẹ ṣe. hello ma ẹ má bínú pé mo disturb yín dr hyacint ló láwọn fẹ́ rí yín it's okay tẹ́ ẹ bá fẹ́ rí wọn èmi gan ti sọ fún wọn pé ẹ busy okay ma yes ma. kí ló sọ. ó ní kẹ́ máa bọ̀. ó ṣe gan thank you. ẹ ṣáà má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi. iṣẹ́ ò lè bọ́ lọ́wọ́ ẹ̀ ó jọ mọ́ mi ẹ̀ rí really sorry for what happened yesterday. In fact, me ò mọ̀ bí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe jáde lẹ́nu mi. Please, just forgive me. Just give me a chance. And I promise you, you'll never regret this. I'm thinking about the land. I think it's a good one. Yes, of course. It's a good one. In fact, ibi tí ilẹ̀ strategic And um, if you give it like, um, let's say two years, ibẹ̀ ti máa develop Development máa catch up pẹ̀lú And um, you know, as time goes on, it will have so much gain gone, lórí Double. What's double? What do you mean? I'm talking about tremendous increase in five times or even more. Really? Yes. Eh, ṣé kò ṣe ilẹ̀ tamara tó máa di in few years time tó máa ní government fẹ́ expand ọ̀nà wọ́n fẹ́ ṣe nǹkan kan tó mm-hmm. máa fún wa problem. no no no no no. í ṣòro lẹ̀ yẹn in fact gbogbo development tó lè fẹ́ ṣẹlẹ̀ ń we bóyá dualization of the road everything ti bẹ̀rẹ̀ báyìí you see it's a well laid out uh, place you know mm-hmm. well mapped out on the state um, government plan So, ko so kò sí pé ko be fe fẹ́ but problem kò wà o. Òkòtó òkòtó. Ìyá Adémọ́lá, pátí àwọn èèyàn sẹ́límọ́ tá a lọ ní sátidé tó kọjá. Ó dùn mí pé ẹ̀yin èèjáde, ó dùn mí pé ẹ̀wà tẹ́ bá dígbà lọ price yẹn àwọn àfi bọ́ọ̀dì ẹ̀gì sí àtàlàrán wáìtì ó dùn tó jẹ́ pé ah. wọ́n tó wá ṣe ilé ẹ̀nà bábẹ́ sì ní gbé àwọn sóbò náà gbé sóbò yẹn jáde ó tutù tó jẹ́ pé ńgbà mo mú báyìí ìfẹ́ wálé mọ́ ah, níṣẹ́ lọ́kàn mi wá balẹ̀. Ah, eh, ìyá ìyá Adémọ́lá ìlọ ti yánu o eh, mo ti fi owó sí orí tébù kó ra ata níwọ̀nba tó bá ká eh, kó hmm. sì ra pọ̀nmọ́ tó bá ká tó lè mú ta táyé rẹ̀ bá wá yọ ó wá rẹran díẹ̀ sí ṣe ti gbọ́. ẹni tó bá rí yín sìn bẹ́ẹ̀ ṣe ń pariwo wọ́n rò pé owó oore kan tó nálùbáríkà lè fi lẹ̀. kó jẹ́ n sọ kí ni kan fún ọ nání nání nání ọmọ asẹ́gìtà àwọn náà nání èpogi o torí ká kí ẹni tó rí ni tó mọ́jú èèyàn ló tiẹ̀ kọjá tí ò tiẹ̀ wo ibi téèyàn wà àwọn èèyàn kan ní o lè fi nǹkan kan lẹ̀ o lẹ́yìn náà ló ń yẹn ló ń mọ́jú ló ń ṣe kí ni hmm. ìyá adé mọ́. ṣìníkẹ́ máa fi ṣayọ̀ èyí náà dáa òun ni kẹ́ máa farawé. ìyá àdèmọ̀lá sẹ́mi ló ń rẹ́rùn tó ń mọ́jú tó ń ṣẹ̀rùn tó ń ṣe báyìí sí tí mo tún fowó lẹ̀ fún ẹ ìwọ ìyàwó bọ́bí ń ọ̀bọ sọ̀rọ̀ kan ìwọ ìyàwó bọ́bí ń sọ̀rọ̀ kan ìwọ ìyàwó bọ́bí ń sọ̀rọ̀ kan ìwọ ìyàwó bọ́bí ń sọ̀rọ̀ kan tọkọ bá yọ lókèrè wọn ní kò mọ̀ ṣe mọ̀ ju ìwọ ìyàwó bọ́bí ń hàn bọ́ sọ̀rọ̀ kan tọkọ bá fún ọ ní tọrọ tó fún ọ ní sísì wọn ní kò tún fi dúpẹ́ o ìwọ ìyàwó bọ́bí ń hàn bọ́ wo wo ẹ sọ fún Démọ́lá tó bá ti sùpòdè kọ́ má pẹ́ lọ sọ́ọ̀bù lọ́sàn-án ni má tú iná orí mi lẹ̀ fún ọ sẹ́mi ló rí ló rí irun sí. àní ìyàwó bọ́bí ń hàn bọ́ kan ìyàwó bọ́bí ń hàn bọ́ ẹ ṣáà máa pè. ọkọ báyọ lókèrè wọn ní kò má ṣe má jò ó ìyàwó wọn kò tí ì fa ìtàlẹ̀ wà ìtàlẹ̀ wà iná sùúrù sí wọn lóko bá yanjú gbogbo ẹ. Lizzy dákun máa bá ń wọ ọjà mi mo dé tán ní ìsìn níbi ò mọ bá a ṣe ń tà ẹyìn fi tata mọ àmọ. ìní pẹ́ dé ànímọ́dé tán ní ìsìn. ẹ mọ̀ pẹ́ ìyàdémọ́lá ah, ẹ mọ̀ pẹ́ o. pẹ́ bíi ti bò. ó dà ẹ mọ̀ pẹ́ o. wọ́n ti ṣe pọ́n forí olúwa rẹ̀ rú mú kí mo sọ kí mo sọ gbóhùn gbà ṣé mo mọ iye tán gbé kalẹ̀ báyìí ní ìsìn ọlọ́kù sànú àwa náà jọ kan. Ah. mi ò mi ò fìgbà kankan túra lẹ kankan ọmọ ìyá ò ìlà o àmọ́ àlàmọ́ àdé ọmọ sọ́sán bíi owó mi ọmọ àlàmọ́ àdé ọmọ ìyá ò ìlà ní àlàmọ́ àlàmọ́ àdé ọmọ sọ́sán bíi owó mi. Thank you. Adémọ́lá látàárọ̀ tí mo ti gbọ́ ẹ̀fẹ́ di ẹ̀fẹ́ di ẹ̀fẹ́ di kí ló ṣẹlẹ̀ sí. sọ́nà bíbá ìmọ̀ ibo lọmọkùnrin wa gbà bàbá Adémọ́lá ń wá mi bàbá Démọ́lá ń wá mi ah, bàbá Démọ́lá ti mọ̀ ó mọ̀ pé wèrè pọ̀ lẹ́bi yẹpẹ́ o ah, ó dá. èèyàn kan wà tó lè fún one problem. báwo lẹ́nu náà ṣe jẹ́. That's a good question. You see, the land that we are talking about, this particular land, mm-hmm. family colony, okay. and um, they see that land as a big treasure gbogbo family yẹn because orí ilẹ̀ yẹn ni wọ́n sì great great grandfather wọn sí. So you see reason why they can see it as a big treasure to protect. Um, <sighs> but in this case, kí la lè ṣe báyìí? Well, nǹkan tá a lè ṣe wà. Okay. Just like the practice and study of economics has proven that everything is for sale with a good price. <sighs> good then, but you, you made it seem like there's a big problem, like... Indeed, problem wa. Ẹni tá à ń sọ yìí, òun ló kàwé jù. Òun dẹ̀ more successful than the family Although òun call ló lórí ẹbí. afi àfibẹ́ ní pé òun ni olórí ni. Nǹkan tó bá So, ni gbogbo ẹbí kúkú máa tẹ̀lé wọ́n trust opinion ẹ̀ and this person has no interest in selling the land. <sighs> Now, you see, we have a big problem to deal with. <sighs> Okoto, Okoto. ó lè dé o. ọlọ́run aláyé ti máa pariwo ìjọ rí ẹ. Schoolboy mi tó tú ọ. ọlọ́run ẹlẹ́ bá tì. jẹ́gọ́ máa dà sinimá. òkè ìwọ kan ti ń fìlì pé bàbá ti jẹ ìwọ kan ti gara. ó rèé o ó rèé o kò sóde ló máa ó rèé tí o ti ń gbọ́ ah, àtò sẹ́yìn ọmọ mi ọmọ ológo mo jẹ́rìí ẹ̀ mo lè ta léwa kí n gbé e fún ẹ pé ó yà gbà sí ọ yà bá mi ta e fún ọjọ́ bẹ́ẹ̀ ni ṣé kí n da ṣé kí n da ṣé kí n da ṣé kí n da àbá àgbàlagbà àbá àgbàlagbà àbá àgbàlagbà ẹ létí kú. ó dà pé ìyá wèrè ṣé mi lẹ́ ń kí lórí dúró ṣé ọ̀gá mi lẹ́ ń kí bẹ́ẹ̀ yẹn ni ọgbọ́n burúkú ni ẹ bọ́lẹ̀ my friend kí ló ń ṣẹlẹ̀. ẹ wá kí ló ṣe yín náà. aláyé mi lè wojú ẹ. back in the states táwa ti run things Taba wọ hood lásán everybody máa ṣe kí ni ó máa bì ògùn àgbáyé. tàwa lẹ́yìn ta ni yín mẹ́. kò lè bẹ́ẹ̀ bàbá rẹ̀. kò lè wá bẹ́ẹ̀ mọ́ bàbá. bẹ́ẹ̀ ti kú ọlọ. tọ́lì. ọba ìlú kan. kí ni wá ẹ sí. sàlárí òkè bẹ́ẹ̀ ti kú wa. wọn bí amúdá kí n wojú ẹ mi gbọ́dọ̀ tọ́ bí tó bá tọ̀ who born dog. yóò yóò mẹ́. báyìí wá mi lè bàbá mi. ló bẹ̀rẹ̀. mọ̀rú. sáà. èwo ló jẹ mi nu wọn. mọ́rúfù èmi mo jẹ́ wú ẹ ogun àgbáyé nóbì mi o wàhálà na na school boy. Ah, sinama. na na you chop the money na. na school boy chop the money abi guys witness dey here na. sinama èmi kọ́ èmi kọ́ asitinama. baba. Dèmọ́lá yóò mẹ́ ìwọ jẹ́wọ́ ti tèmi Dèmọ́lá ó jẹ́wọ́ ti jẹ́wọ́ èmi létí. ọjọ́ mẹ́ta fi dá owó mi padà kó tún wá fi owó work, má bẹ̀rù kó fi sí lórí tó ti gbọ́. tó bá fẹ́ o láti dá òun ẹ má gbàlejò ní àlejò bọ́ọ̀sì àjẹmí. fani ewu ojú ẹ wọn du àdúgbò àgbáyé obìnrin títa rẹ mú bàbá fani fani siniọ máa ní ọmọ ah Ládé Kristi pàtí tí mo lọ lọ́jọ́ yẹn pàtí yẹn máa dóò wọn kọ́kọ́ fọ́ ṣe ara wọn náà kọ́sí wọ́n ní àwọn ọmọ yunifásitì ló organize nǹkan tó bá yẹ gbogbo ẹ ṣe kọ́kọ́ dá lọ afẹ́fẹ́sùn náà mọ́ dìde rìn ah, ní díje bá bẹ̀rẹ̀ sí ní play orin throwback láìsọ ọjọ́ thursday ló play bí orin tó ní tẹ̀tún làwọn dáfó drivers inú ti bí mi. <laughs> bóyá ó fi ń ṣe warm up ni ṣó mọ̀ pé tọ́ba táwọn èrò díẹ̀ díẹ̀ díẹ̀ bá ti wà ń bẹ wọ́n máa fẹ́ máa engage wọn náà àwọn kọ̀ọ̀kan so bóyá ó fi ń ṣe warm up ni. ọ̀rẹ́ nu bóyá ó fi ń jẹ́ wẹ́mẹ̀ẹ́tì ní jẹ́ ó di pati mélòó tí wọ́n ti lọ pati mélòó dé rárá ti lọ torí òun sọ̀rọ̀ ní síbí kò jẹ́ family DJ. jami tí wàá fẹ́ máa fi style pè mí lọ́mọ bọ̀tí ni. Ah, ah. ìwọ ò mọ bóyá DJ yẹn bóyá bọ̀dọ̀ oníbọ̀dà múùdù tó ń tó wà ló fi ń pè o. sáà máa gist wa lọ́rẹ́ mi. bàbá yẹn ò serious o DJ ò ń ṣe bùrọ̀dá o ah, mm. obìnrin ni mo eh? dẹ̀ fine. ó yá àwọn díje kúpì kúpì kọ kúùbù ni bí mo ṣe ń sọ lọ́jàre bóyá fífàìn tó wá fàìn yẹn ni o kò jẹ́ kó mọ bó ṣe ń pè orin tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá gbọ́ ẹ̀ ló ti fi nǹkan tó yẹ kó fi pè orin ló ṣàti fi fàìn tàn bọ́. àwọn obìnrin dẹ̀ máa ń mọ díje ṣe kí ló wá ṣẹlẹ̀ ẹ ó sọ ọkọ kọlẹ ní kí n máa ṣe kí ni lọ. kó má gist wa lọ náà mo ní interest nínú gist yẹn. pẹ̀lẹ́ gist lover bóyá kò sanwó. ah o ti like owó ju. àbí o owó náà ni. kí ló ṣẹlẹ̀ ẹ̀jọ̀ kí ni kí wọ́n like. ṣáà continue jọ. so bí mo ṣe sọ lọ pàtó ṣáyà wọ́n gbé drinks wọlé wọ́n fún wa ní àsun bí mo ṣe rí bọ̀bọ̀ kan ni ẹ̀ dóhùn mú bẹ̀rẹ̀ sí ní jó mú bẹ̀rẹ̀ sí ní jó mú bẹ̀rẹ̀ sí ní jó mi mọ̀ bóyá àwọn tó wà ń bẹ̀ ló jẹ́ kí n máa jó ní àbí bóyá orin yẹn ni o. dámì dámì. bí bọ̀bọ̀ ẹ̀ ṣàṣẹ wá bá mi nìyẹn bọ̀bọ̀ ẹ̀ hands. Hmm. kíyàn hands kìí sí ní olókùnrin tó hands sọ̀rì bọ̀bọ̀ ẹ̀ hands. so ṣàyà wa kúrò nínú pàtí abọ́ síta. ẹ bọ́ síta kẹ̀ ṣé wàá ti bọ̀bọ̀ yẹn nìkan. èmi àti mọ́mì mi láàárọ̀ kára wa kí ni. iye méjèèjì ni kò níta. Why are you making noise and disturbing the whole school? ká tiẹ̀ sọ wípé kò sí tíjà ní kíláàsì yín Uh-huh. Does that give you the liberty to be distracting the whole school? If the school does not engage you, can you not engage yourselves? Ah! Àwọn tá ni wọ́n fẹ́ ṣe wáyẹ́kì náà rèé o. Anyway, it is my pleasure to inform you that we now have a new copper and he is going to be taking your class. His name is Copper Bankole. Copper Bankole, please step forward and meet your class. These are your students. Meet them. He's going to be taking you history and I want all of you to cooperate with him ẹ lọ bí èèfà ara yín dáadáa ẹ ṣọ́ra yín o wàhálà kò kí ń ṣe ọbẹ̀ àtẹ̀kọ́ o. oh it's a very serious matter. ṣé ti gbọ́ mi. yes ma'am. okay kọ́pápá and kọ́lé meet them these are your students feel free with them please and treat them as if they are your sisters and brothers. lọ́gọ̀ <laughs> fún ọ gidi ni o tí o jẹ kékeré ẹ wá mọ tó wá ṣẹlẹ̀ gbogbo bí mo ṣe ń rò ó pé ah kí n tiẹ̀ pray through kí n tiẹ̀ pray through at least tó bá wọn fi di bíi two kí n lè mọ̀ pé okay máa stop máa lọ sùn àwọn arábí wọn ò tiẹ̀ stọ́ọ̀pù rárá mo tún máa tún wá lọ sílẹ̀kùn máa kọlẹ̀kùn ẹ yí orin yìí lọlẹ̀ ẹ yí lọlẹ̀ ẹ jẹ́ wọ́n ṣe bí ẹni pé èèyàn ń sọ̀rọ̀ wọ́n yí sókè tán ni mo wá gbóhùn sókè mo pariwo pariwo pariwo gbogbo ọ̀nà fún ta mi. o kò a kò yí sí o àti ẹ̀jẹ̀ music ló ṣe. tẹ bá ń gbọ́ music tán play very very terrible music lyrics yẹ òfògo fọlọ́run rárá rárá ó kàn ń dọ̀tí spirit mi èmi náà a tún máa struggle màá ṣáà máa nù á tún dọ̀tí ẹ̀ máa tún <laughs> Bad music. Very mm, Bad music. Mm. Hey, eh, eh, talking about music. Okay. Ǹtẹ̀ ti gbàgbé àti sọ fún yín. Ṣé àwọn pé iṣẹ́ tí roommate mi ṣe mm-hmm. Smalls. music báyìí ló máa ń play fún wọn club. Club? <laughs> Club. Alẹ́ Lo máa lọ ó dẹ̀ tún dàrọ́ ọjọ́ kejì kó tó dé ah, ah. ìyẹn tẹ̀ kéré tẹ bá tún rà àwọn aṣọ tó máa ń wọ̀ jáde àwọn aṣọ péńpéńpé àwọn aṣọ tí ò fògo fọlọ́run àwọn aṣọ tí ò tẹ̀ kéèyàn wọ̀ jáde kúrò ní yàrá tó pé òun nìkan fúnra rà ẹ̀ ló yẹ kó máa rí ló máa wọ̀ jáde i'm telling you ah, smalls roommate mi. ìyẹn lè hmm. gan hmm. the devil is really out there. Hmm. ẹyin nìkan mo sọ fún o eh? ó ní eh? gẹ̀ẹ́kan ó wà ní dípátímẹ́ǹtì yín gangan báyìí eh? ó dúdú ó máa ń jó ó yẹ kẹ́ ẹ mọ̀ sista comfort ẹ hẹ́ẹ̀. mo mọ̀ resmos ah. ni wọ́n jọ máa ń rìn gbogbo wọn. dipamẹ́ǹtì <laughs> mi náà eh. ó ti lóyún Jesus ó ṣe kí ni hmm lóyún ni o lọmọ tó rán wá kàwé. school sukùl yìí kò yé mi nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe nǹkan tèmi tiẹ̀ wá rò ni pé bóyá the gate of hell has started prevailing láwọn department no, kan school yìí. no we reject that in the ah, name of Jesus. ọ̀tọ̀ ọ̀rọ̀ ni o I reject it in the name of Jesus not while I am here. things are happening in this school. not while I ah! am here no no <laughs> I reject it in hmm. Jesus name. smalls náà òun náà ti máa ṣe. àti máa ṣe wú ẹ. torí gbogbo wọn báyìí wọn jọ máa ń lọ lálẹ́ mi eh. tó máa kó wọn lọ wọn ẹ̀ṣẹ̀ máa drop wọn láàárọ̀ ọjọ́ ah. kejì they are on the path of destruction. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni exactly ah, no no no no we must pray we must pray we must pray. We just need ah. to do our part as believers eh. and take our stand and pray for them. That's why we are here. Because ah, Brother Cook. Eh, ẹ jọ̀ọ́, ẹni sòrò, ẹni hmm. sòrò, mo fẹ́ béèrè ni. Hmm. Ṣáwọn òbí wọn mọ̀ wípé wọ́n ṣe òbí rẹ̀? <laughs> má ṣe mọ̀ bí ti báwo smalls bó ṣe wà yìí mo eh. ṣọ́ọ̀bù wọn mo rúṣẹ́ tó ń ṣe ní kò lè sọ fún àṣìlè sọ fún ah, wọn àṣẹ sọ fún wọn. we must pray. <laughs> ebi dẹ́ tí màá kọ́ ti ya yakuya nìyẹn ah, tó bá ń ṣe nǹkan school tó lè sọ fún ọ pé hmm. mọ́mí ò dáàbì nǹkan tí mò ń ṣe lélẹ́lẹ́ máa mọ̀ pé problem of course ẹbọ ẹmí sùúrù ṣé wọn máa fún wọn lówó níbi tán lọ eh. yẹn nítorí mi ò mọ béèyàn ṣe máa máa fi passion máa wùwà ìṣẹ́ ẹ eh, mọ̀ bóyá wọ́n fún wọn lówó náà. owó ibi tí bá wò wọ́n fún ẹ lówó kankan. ah we must pray just ah we must pray mm. we must pray. that's why we need to pray as the body of Christ. it's need to. ah we must pray. it's getting. We wà very alarming o. Ah, we will pray. We will pray. That's why we are here. <laughs> The devil ah. cannot succeed over people on this land. No, no. Not why we are here. Mm. We bàjẹ́ o ah. <laughs> ọmọ àyà yín lè ní. ìyá Adébọ́lá ẹ rò kúlẹ̀. ẹ káàbọ̀ ẹ kọ́ àtàárọ̀ adúpẹ́ fọlọ́n adúpẹ́ àṣàrẹ̀. àwa náà dúpẹ́ fọlọ́n àwa náà bùgbà jẹ. irú ènì ká máa rí irú ènì ká. owó yín tí mo jẹ lé lẹ́tẹ̀lẹ́ ọkọ̀ òpó ọkọ̀ òpó èní da èní nálùbáríkà àbí o. tí gbogbo ọjọ́ bá rí bí ọjọ́ yìí ah, èyí onímọ̀ ah. ìsàròyé. kí lèèyàn fẹ́ ṣàròyé ah, fún. àtàtà ajé gbogbo àjẹ ẹ wá wò ẹ mo fẹ́ lọ sùn tẹ ní góbẹ́ẹ̀gì tó tutù. tó bá jẹ́ yìí ni góbẹ́ẹ̀gì ọmọlúwàbí èyí tó ṣẹ̀wọ̀n eh. ń bẹ ẹ̀. Eh, tó bá jẹ́ pọ́ bá wà eh. ẹ bá ń fi ọmọlúwàbí kan ránṣẹ́ sínú ilé wọ́n dé tán ní ìsìn. ìyá adémọ́lá ìyá adémọ́lá adémọ́lá. Ah, ọkàn pọ̀ ah. ó pọ̀ ńlẹ̀ ah, àwọn kọ́sítọ́mà pàtàkì àwọn èèyàn pàtàkì pàtàkì nìyẹn ọkọ̀ opó kọ́sítọ́mà mi. àyìnlá ọmọ bá ọ̀rẹ́ ní gbẹ̀gẹ̀lé àtẹ̀rámọ́tẹ́. ẹ wá gbà mí ẹ gbà mí ẹ gbà mí kò bí ìsì láti ṣe lé kí lè rí jùtùjùtù yìí láìsí ilé èkúté dáńdá lèmi rú wa ìsìlá ẹ wá gbà mí ìsìlá ìsìlá. bá mi mọ̀ ń bọ̀ ọmọ tí ń bọ̀ ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ ṣé dáadáa lè dé ẹ kú àtàárọ̀. bí bàní kú àtàárọ̀ tí bàní kú àbọ̀ nǹkan níbo lọ lọ. ọ̀dọ̀ àwọn oríṣi mọ̀ wà ọ̀dọ̀ àwọn rísí lọ wà lọ wá sí gbogbo ilé tèmi ilẹ̀ báyìí sí gbogbo yàrá sọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn rísí ni ọmọ pààyè ti gbẹgẹ tó bò ti sílẹ̀kùnlẹ̀ tó lè bá wọlé tó gbé tẹlifíṣàn mi lọ́kọ́. tẹlifíṣàn ilé yìí ṣé tẹlifíṣàn tó ti lukudéètì ló lè ó gbé lọ. ilé mm. lukudéètì mm. ẹ tiẹ̀ fọ̀rọ̀ lukudéètì lẹ̀ káti ẹ̀ wà ní tẹlifíṣàn lukudéètì wọn náà wò wọ gbogbo àwọn bọ́tà fi jẹun látàárọ̀ àti tálẹ́ àná ó rìn bẹ́ẹ̀ kí ló dé dọ́ọ̀mọ́ ẹ wò ó bá mi wàhálà yín gan ti pọ̀ jù ṣebí mi náà mo mọ̀ ń fọ tẹ́lẹ̀ yín fọ́. owó gbẹgbẹdúfọ wàhálà mi pọ̀ ó ó mọ̀ pé ó dangerous ó dangerous ìbọ̀dọ̀ àtẹ́kùn tẹ́ bá ń tẹnu bọ̀ èèyàn ní lásà fífanù kọ́lọ́mọdé kéèyàn ní lásà wàhálà yín kan ti pọ̀ jù ẹdẹ nìsín ẹ̀ ń pariwo ẹ̀ ń pariwo ẹ̀yin tẹ̀sí lọ́la tààrọ̀ tẹ̀sí yín sí àyìn tẹ̀sí ń ṣe wàhálà tẹ́ kẹ́ dé kẹ́ calm down kẹ́ cool down rárá ẹ̀ kàn ń pariwo mọ́ yẹn láti pé yẹn jọ bí ọmọdé ẹ̀ ṣé mo ṣe èmi mo ṣẹ̀ṣẹ̀ fọ bọ́ọ̀lù ṣèbí ń fọ ṣèbí náà mo kó kalẹ̀ ẹ̀ ṣé tàná mi wọ ẹ̀yin lẹ́fọ̀ tàná ẹ̀yin lẹ́fọ̀ ti jẹta ṣèbí náà mo fọ gbogbo ẹ̀ náà ní ń fọ. ìṣìlá aláraláró olùkọ́ ẹ̀sùn ó kọ́ ẹ̀wọ̀ sọ́ra rẹ nulẹ̀ ọ̀yá mo ti wọ̀ ẹ́. ìfọ̀ mo ti gbọ́ ìfọ̀ ìfọ̀. gbígbẹ́ dúró. orí bó ti rí orí bí ìmọ̀kú mọ̀ ṣé báyìí kọ́ ọ̀daràn kí ni gbèrò látẹ̀yìn. Do you really want to have a physical meeting with this person? kí ló wọ́n sọ pé ó difficult díẹ̀ láti convince ọ. but we already here àti débi bí báyìí náà. èmi kàn ń wò ó pé bóyá ká try you know somewhere you know. Uh, no so, no no we're here already èèyàn kí n tẹ̀sẹ̀ bodò kó tún máa kígbe òtútù. Hmm. okay. see àti débi baby by náà let's just do it let's just give it a try Tell you about try a lè mọ̀ and then wọ́n máa to sọ and your ẹ̀yin ọkùnrin lẹ́yìn ọlọ́run ṣe dáwọ́ obìnrin ẹ ká lè máa checkmate yẹn so in this case um, a woman will come in handy irú ọkùnrin walk náà you máa ní baby no she my checkmate ẹ̀ má worry we're here already let's just do it or what's the worst case. okay okay all right let's go and give it a try. okay. yeah. meeting meeting friendship, woman ṣe all right thank you very much. you can have your food. Impressive. Hmm? pardon? Uh, I mean, this is really unique. I've never seen curtains with mix and match like this. Yeah. This shows this man is a very detailed person. Mm -hmm. But you know, I am toying. I was born ready for this. Sure. Ibi ni wọ́n ti ẹ̀ wá tí mo dẹ̀ ti ń wá ẹ látẹ̀ǹkan. Ó kàn wù mí kí n dá jókòó. Ó wù ìwọ kí ìwọ dá jókòó. Ìwọ tí mo mọ̀ pé o ò láì kó máa dá wà kí ló ń wò dá mi. kí ni dẹ̀ pé mi ẹ̀ tó dákú. ẹ ṣé òun àdákú ni mo dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ tí mo dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tó dúró owó tiẹ̀ gbọ́ mi. Ah, ah. kí ló ń ṣọmọ yìí. àbí ṣé ká lọ ká padà wá. ah no no no it's fine it's fine. I'm so sorry for keeping you waiting this long. Me, mọ̀ pé meeting my pet pẹ́ tó bẹ́ẹ̀. Eh? Mo dẹ̀ ti ní kẹ́ dúró. And it won't be nice for me to cancel this appointment. I'm so sorry, please. Is there any problem? Uh, oh, oh um, no, ma'am. Alright. right. Can we go with the meeting? Oh, sure, madam. Actually. Bankoli. Bankoli. Bankoli. Bankole. Ah, ah. Kí ló dé? Kí ló dé gan-an? Kí ló kiri? Ah, ah gbogbo bí o ṣe jẹ́ láti gain attention ṣe lòun fihàn ṣàkóso máa ní àmọ́ra ah, rí ni. sori mo gbà pé a ti pàdé rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn it's just act like it never happened kí ló eh? ṣẹlẹ̀. act like kí ni mi ò lè gbàgbé rẹ láàyè èmi àti àjọ ní ìkòkò aṣọ fún mi pé kémi gbàgbé tó máa ń gbàgbé irú ẹ. dami mo ń bẹ̀ ẹ́ jẹ́ let's forget about it. kémi gbàgbé it was my best night ever mi ò lè gbàgbé rẹ̀ ojú tó bá dẹ̀ ti mọ ni rí kò kí ń ṣe kí ni kò lè sọ pé ni mọ́. ṣe ti gbọ̀n. mo ní ọkàn ní tí ọkàn yàrá ẹ̀. ọkàn tó kù ṣe ti gbọ̀n. àbẹ̀ bàbá mi délé ẹ kí bàbá mi fún mi. ẹ kí